àtìrà jẹjẹ tán lọ́wọ́ bá kọmọ bá aṣíwájú ẹ̀dá anábì sallallahu alayhi wa sallam àti àwọn aráalé anábì sallallahu alayhi wa sallam àti àwọn sàhábà anábì sallallahu alayhi wa sallam àti gbogbo olùrìn ojú ọ̀nà anábì sallallahu alayhi wa sallam títí di ọjọ́ gbìdàn qiyamah. معاشر المستمعين السلام عليكم ورحمة الله وبركاته ìtẹ̀síwájú lórí àlàyé eléyìí tí a bá lọ òun náà ni nípa ìṣe àgbéyẹ̀wò àwọn ọ̀rọ̀ àwọn olùmọ̀ nípa ìdájọ́ ẹran tí a lè jẹ àti ní ìta a lè jẹ nínú ẹran tí wọ́n dú. lánàá a ṣe àgbéyẹ̀wò ọ̀rọ̀ sheikh al-albani ta'ala nínú alhawi tíra àwọn tó pè ní alhawi min fatawa al رحمه الله تعالى نعم آه لوني إلي يا ما سيقبيه أولاني ترى أحكام أهل الذمة أحكام أهل الذمة أتترى مجموع فتاوى ورسائل ابن عثيمين ahkamu ahli dhimma yìí ابن القيم شيخ qayyim ابن القيم ibn الله تعالى rahimahullahu ta'ala àwọn ni wọ́n ṣe tírà náà wọ́n fi sọ̀rọ̀ nípa ìdájọ́ àwọn tí wọ́n jẹ́ yahudi àti nasọ́rọ́ tí wọ́n ń gbé nínú ìlú mùsùlùmí àwọn náà ń pè ní ahluzimma kí làwọn ìdájọ́ tí ó wà fún wọn eléyìí báyìí ni wọ́n ṣe tíra ilé lórí. síwájú kí a tó wá wo tíra náà a kọ́kọ́ àwo ọ̀rọ̀ kan tí mo ní aṣáájú kọ́kọ́ pè lónìí nínú àwọn ìtukùtù ọkùnrin yìí èyí tó yẹ pé yóò jẹ́ kí a mọ̀ ìpínyà nìyí o ẹnìkan tó pé kò mọ̀ nípa àlámàrí ẹ̀sìn ni nǹkan tó dẹ̀ ń dá sí yìí tó ń tọ́wọ̀ yìí nǹkan tó pé èèyàn gbọ́dọ̀ mọ̀ nípa rẹ̀ dáadáa èèyàn gbọ́dọ̀ kẹ́kọ̀ọ́ ẹ̀ dáadáa ni àlámàrí ẹ̀sìn èèyàn gbọ́dọ̀ kẹ́kọ̀ọ́ ẹ̀ dáadáa síwájú kí ó tún máa dá sí sọ ọkùnrin Muhammad bin Ali Jabata yìí èèyàn kan tó pé ó jìnà sí ẹ̀kọ́ ẹ̀sìn gan tó wọ́n sì kò yẹ kó dá sí àlámàrí ẹ̀sìn rárá àmẹ́lẹ̀ tí ó ba nínú jẹ́ jùlọ lil asafi shadid òun ni pé ọkùnrin yìí òun ló sọ̀rọ̀ ẹ̀dí champion níbi ìmọ̀ tọwọ́ bọ ẹ̀sìn ọlọ́wọ́ ba àti ìmọ̀ dáfátúwá nípa ẹ̀sìn ọlọ́wọ́ ba débi wípé gbogbo àlùmọ̀ ló ti pè ń kéferì tán àyàfi òun àti àwọn ọmọlẹ́yìn ẹnìkan òun náà ni mùsùlùmí tó wà lórílẹ̀ nasalullaha asalama abẹ́lẹ̀ wà lè kẹ́lá kọ́lọ̀ wà kó là wà kó gbogbo àwọn ìròrí jákujàku báyìí. Naam. Akramakumullah ẹ jẹ́ kí a wo lára àwọn ìtukùtù ọkùnrin yìí ìgbà tí ó ń ṣe rọ́dù tó ń ṣe ìdí ìsìpadà. kó wá nínú tíra tí àbá yìí kọ ó ń ka ọ̀rọ̀ yìí sọ wá ń ṣerọ́dù ó ń ṣe ìdésì padà fún ọ̀rọ̀ náà ṣẹlẹ̀ báyìí níbi ibẹ̀ ló ti wá ń ka ìkakúkà ibẹ̀ ló ń tútùkútù èyí tó ẹ pé a ń láti gbé ẹrù síwájú ká tó lọ síbi àwọn nǹkan tó kù naam inshallah ta'ala eléyìí báyìí ni àkọ́kọ́ fẹ́ gbé ẹ̀wò náà kálíbà mọ̀ pé ọkọ̀ yìí kò ní ẹ̀kọ́ ẹ̀sìn rárá ẹ̀kọ́ ẹ̀sìn ó jìnà sí gidi gan insha Allah ta'ala mo fẹ́ pè ibi rẹ̀ báyìí àtòkè a rí ìtukùtù tó tún bí ẹ̀rí kí mo sọ wípé ó jọ mọ́ irú nǹkan tó tú lánàá náà nígbà tó sọ wípé bal la yajuzu lahu al-ijaba ọ̀rọ̀ Sheikh Al-Albani tó ní bal la yajuzu lahu al-ijaba wọ́n ní ó fún èèyàn láti dáhùn irú pèpè tó bá pèèyàn síbi àpèjẹ tó ń ẹran tí wọ́n pa ń bẹ̀ ń kọ́ o ẹran tí ò bá ìlànà ìsìláàmù mú ni wọ́n ní bal la yajuzu lahu al-ijaba wọ́n ní kò tọ́ fún rẹ̀ níbẹ̀ láti dáhùn ó ní kò gbọ́dọ̀ dáhùn òun tún bẹ́ẹ̀ pé kò gbọ́dọ̀ ṣé máa ní sèyí so eléyìí báyìí wallahi alazim ìtú kéwú kí ni tó yẹ sí pé ó yọ ẹ̀ jáde kó nu dáírọ̀ àwọn tullabul ó yọ ẹ̀ jáde kó nu agbárin àwọn ọmọ akẹ́kọ̀ọ́ ká tó máa sọ yí pé inú agbọ́nrin àwọn olùmọ̀ àwọn àfà ṣé bá ní ṣe yìí tó ẹnìkan tó bá kẹ́kọ̀ọ́ ẹ̀sìn tó mọ̀ nípa àwọn ah, àwọn alfáàzù ṣẹ̀ríà kò ní tú kéwú báyìí láíláí nítorí pé àwọn alfáàzù ṣẹ̀ríà yìí àwọn àfà ní ó ṣé bá ní ṣe yìí nǹkan tí ah, ó lágbára tó ẹ pé èèwọ̀ rẹ̀ lágbára gan ni o gbọ́dọ̀ lò nǹkan kan síbi tí wọn kì í lò sí torí tó bá ti lè ṣe bẹ́ẹ̀ yóò àfẹ́kì yóò kó bá ìtumọ̀ ọ̀rọ̀ yẹn tí ó wà nísìnyí sọtẹ́ bá sọ pé yajuzu àti yajibu ó ní ṣe pẹ̀lú hukmu yóò affect yóò kó bá ìdájọ́ tí ó fún ọ̀rọ̀ yẹn naam irú ọ̀tọ́ tó wá jọ bẹ́ẹ̀ ó lè mú fẹ́ kí a gbọ́ yìí insha allah tó ká tó tẹ̀síwájú lórí ọ̀rọ̀ afáwà ibn al-qayyim rahman allah ta'ala bismillah. àyà á ti lò sí ìgbà bí wọ́n ti lò sí ìgbà ìtẹ́jú tòun bá ti pa àlẹ́ òye dúkù láti rí agbọ̀dọ̀ jẹ́ yìí ẹ̀ wọ́n ti kú bèbè ẹgbẹ́ òjì òjì òjì. نعم إذا توقع ذلك الأصل في ذبيحة المسلم أنه يجوز الأكل منها وقام بقي الأصل في ذبيحة المسلم يقول níbi ìdájọ́ ẹran tí mùsùlùmí bá pa annahu yajuzul aklu minha òun náà ni pé ó tọ́ ká jẹ nínú ẹ̀ annahu yajuzu al-aklu minha ó tọ́ ká jẹ mbẹ̀ ìgbà tó máa tu ó ní ìpìlẹ̀ níbi ẹran tí mùsùlùmí bá pa òun pé agbọ́dọ̀ jẹ́ ni agbọ́dọ̀ jẹ́ ni onímọ̀ ìjókù mẹ́tẹ̀ síra ní tìyí tó léyìn báyìí so ìtú ní tòkútù ni ẹ jẹ́ ká gbọ́ lẹ́kọ̀ọ́. àyà á sì pẹ̀lú ẹgbẹ̀rún rẹ́pẹ́ lè lọ ni o. ẹnu ẹni ìṣòro bá ti pa alẹ́ òye títí àbẹ̀lẹ̀ àgbẹ̀rẹ̀ jẹ́yìn ẹ̀ wọ́n ní kú bèbè ẹ̀rọ ti ó ti ó ti naam alhamdulilah so a fele báyìí pé àdéhùn a ṣe lánàá pé inshallah ta'ala a kọ́kọ́ pè ntòjọmọ́rù kan tí a parí sí lánàá naam ẹ jẹ́ ká wá lọ wo tírà àfọwọ́ ibn qayyim rahmatulah ta'ala eléyìí tí ọkùnrin yìí eléyìí tí ó kà ní kàkúkà so alákọ̀ọ́kọ́ náà ni pé tíra yìí ahkamu ahli yìí so tí ẹ bá wo tíra náà afáwà Ibn Qayyim ta'ala wọ́n gbìyànjú gan lórí kó gbogbo ìdájọ́ tí ó ní ṣe pẹ̀lú àwọn tí òkè ṣe mùsùlùmí tó ń gbénú lu mùsùlùmí wọ́n kó àwọn kan yìí wá ń bẹ̀ ṣùgbọ́n níbi ọ̀rọ̀ tí ọkùnrin wá kà nípa ìdájọ́ ẹran tí àwọn tí wọ́n kìí ṣèfín bá pa síbà nísìnyí ibi ọ̀rọ̀ tí àbí ibi ipa nípa ìdájọ́ ẹran jíjẹ tó kà ń bẹ̀ so ọkùnrin yìí ó òdo àti àìlẹ́kọ̀ọ́ rẹ̀ nípa ìmọ̀ ẹ̀sìn ó hàn gidi gan nítorí pé gbogbo ẹnikẹ́ni tí ó bá kọ́ ìmọ̀ lúhọ̀ ìmọ̀ èdè pẹ́pẹ́ òun ni ìpìlẹ̀ nínú àwọn ọmọ tá a kọ́ síwájú ká tó máa kọ́ ìmọ̀ ṣẹ̀ríà ẹni tó bá kọ́ ìmọ̀ náà yóò mọ̀ pé ọkùnrin yìí wàláhì làǹfìm nígbà tí èèyàn bá ti mọ nǹkan àkọ́kọ́ bẹ̀rẹ̀ ẹ̀kọ́ àkọ́kọ́ bẹ̀rẹ̀ tí ò bá ti yéèyàn ẹ dákun báwo ni ti báwo lè tó wá sọ pé wẹni báyìí ń kọ́ o orin ilẹ̀ ló mọ̀ fún bí àpẹẹrẹ ń sìn ọmọ tí ò mọ abc tó lè mọ̀wé naam èèyàn mọ abc kò mọ one two three kí ni ó fi kí ni kí ni kí ni gbọ́dọ̀ ṣe mọ̀wé kí ni wọ́n fi kí ni wọ́n fi ń kọ́ sọ̀rọ̀ rí pé bẹ́yàn bá ti lè mọ adc tí ò mọ one two three kò lè irú ẹni bẹ́ẹ̀ ò lè mọ̀ wé láíláí àríwá ẹ̀kọ́ ni torí pé ìpìlẹ̀ nìyẹn so irú ẹ náà nírú nǹkan yìí ẹni tí o bá ti mọ lúgọ̀ irú ẹni báyìí ò lè mọ kéwú nítorí pé gbogbo tó kọ́ láyé nínú ẹ̀kọ́ èdè lọ́wọ́ ni ó fi kọ́ so ló fi jẹ́ pé Sheikh Al-Albani rahimahullahu ta'ala bàtà ń sàlàyé nípa báwo lèyàn ti lè jẹ́ àfà wọ́n ní wẹni báyìí yóò mọ tìfo tẹ̀dọ̀ lárúbáwá lákọ̀ọ́kọ́ náà nǹkan tí ó kọ́kọ́ ni pé yóò mọ yóò kọ́ ẹ̀kọ́ lárúbáwá dáadáa yóò mọ tìfo tẹ̀dọ̀ rẹ̀ àwọn àtàlí àwọn ọ̀nà tí lárúbá máa ń gbà sọ̀rọ̀ àti bí lárúbáwá ti máa ń gbọ́rọ̀ kalẹ̀ gbogbo ẹ̀rọ gbọ́dọ̀ gbọ́ yé dáadáa nítorí wípé ń tó nǹkan kan ní pé èdè lárúbáwá náà fi kọ́ ẹni tí dẹ̀ ń ẹni tó lọ́wọ́ bá ní kíládẹ̀ ẹ̀rọ sí wa ìgbékalẹ̀ lọ́ba ní gbọ́rọ̀ kalẹ̀ ó gbọ́dọ̀ mọ bí àwọn lọ́ba sí máa ń gbọ́rọ̀ kalẹ̀ tó bá sọ báyìí nǹkan báyìí ìtumọ̀ tó mú lélẹ̀ báyìí bó ṣe wúwo sí ni bó ṣe fúyẹ́ sí ni gbogbo èlé lọ́gbọ̀dọ̀ mọ̀. naam sọ ẹ jẹ́ ká wo nǹkan tí ọkùnrin yìí ẹ jẹ́ ká wo nǹkan tí ó kà nínú tírà Ibn Qayyim ta'ala tí mo sọ pé tírà yẹn ni ahkamu ahli dhimma naam tírà náà ọkùnrin yìí ó ka ìkàkùkà ń bẹ̀ so inshallah mo fẹ́ try láti play tíra náà fún wa inshallah mo fẹ́ play ibi tí ó ti sọ ìsọkúsọ yẹn náà fún wa inshallah. Bájọ́ àkọ́kọ́ fẹ́ mú ní òun sí mọ́ àwọn àyíkọ́ àgbẹ̀ sọ́mátì tó ń sá lò àdáyà fún wa. Bẹ̀rẹ̀ ọkọ̀ ẹ̀sán tó wà ń bẹ̀ rẹ̀ wọ́n sọ̀pọ̀ ti ẹ̀ka tá sọ ni ìyẹn ni mò ń sọ nípa ọ̀rọ̀ síra yìí. so nǹkan tó sọ ní báyìí ni pé ó ní fatuwa tó ń fẹ́ kà yìí ó ní fatuwa tó wà níbi àwọn nǹkan tó ń fẹ́ kà yìí ó ní ó ń sọ̀pọ̀tì nǹkan tí àwọn ń sọ ó ní fatuwa ló ń kọ́kọ́ fẹ́ kà o tó bá yá òun padà sọ àwọn ṣùgbọ́n fatuwa ló ń kọ́kọ́ fẹ́ ká ó ní fatuwa yìí tó fi rẹ́ka ni pé ó sọpọ́ọ̀tì nǹkan tó ń sọ ó sọpọ́ọ̀tì wípé ẹran mùsùlùmí kò ní báyìí nísìn àbí ẹran jàre àní máa jẹ́ kí láti mọ ẹni tó pa bóyá ara wa ni àbí òkè ń sara wa kò ní báyìí nísìn yìí ó ní nǹkan yẹn sọpọ́ọ̀tì nǹkan tó ń fẹ́ sọ tò mú fẹ́ kí á gbọ́ nǹkan tó sọ kó sọpọ́ọ̀tì òun bó ṣe ń kà á kò báyìí nísìn láti máa rí pé ẹni yìí báyìí ó ń ṣe àbòsí ńláńlá fún àwọn tí wọ́n jẹ́ olùgbọ́ rẹ̀ ó lè ń ṣe àbòsí ńláńlá fún àlùmà tó rà ní sìn ó ń ṣe àbòsí ńláńlá fún àwọn àlùmà mùsùlùmí gidi gan tó rà ní sìn so àwọn olùsọpọ̀tò òun so mo fẹ́ kí a máa tẹ̀lé lọ díẹ̀ díẹ̀ mo ṣe ń pọ̀ sẹ́yìn. ẹ̀yà ló bá tó a ibùdó kọ́yìn rẹ́yìn àkùnrà láti wo bá tó a tọ́lú tèmi ibùdó kọ́yìn rẹ́yìn àkùnrà ìṣìṣẹ́ àkáàdì àìsíǹnà ìjọba kan àkọ́kọ́ five thirty eight five thirty nine ẹ̀kọ́ orúkọ rẹ̀ sọ́dọ̀ ẹ̀kọ́ tó súnmọ́ ìlú sílá àdáwọ̀ sọ̀kan sí àtọ̀sílẹ̀ tí ò fẹ́ẹ́ wá àbí ní ìgbà tó ṣe ń wẹ̀ wá. naam oníkàlọ̀ wo tíra Ibn Qayyim ahkamu ahli dhimma oníkàwọ̀ mọ̀jálọ̀ rẹ̀ alákọ̀ọ́kọ́ page five thirty eight five thirty nine onílé tó fẹ́ kà ó ní kálọ̀wó ló bẹ̀ nínú five thirty eight five thirty nine ó ní torí pé Ibn Qayyim nínú bíbá yìí wọ́n mẹ́rin wá ó ní torí pé tó ṣe tíra míì tí wọ́n sọ̀rọ̀ míì ń bẹ̀ tí wọ́n mẹ́rin wá ṣé bá ní ṣe yìí sọ ọ̀rọ̀ tó sọ yìí ọ̀rọ̀ ìlẹ́kọ̀ọ́ pátápátá gbà ni ṣé bá ní ṣe nǹkan tó ń sọ ni pé ẹni tí ń tẹ̀lé fẹ́nu òní Ibn Qayyim nígbà tí Ibn Qayyim bá ń sọ̀rọ̀ ni ṣẹ́rí táwọn afá bá ń sọ̀rọ̀ ìmọ̀ ni wọ́n fi ń sọ̀rọ̀ ẹ̀rí ni wọ́n fi ń sọ̀rọ̀ kìí wá sí pé gbogbo gbà ní ọmọ sọ pé ọ̀rọ̀ tá ń sọ yìí o àyà rẹ̀ wà ń bí báyìí àbí hadith wà ń bí báyìí bẹ́ẹ̀ gbogbo ẹnikẹ́ni tó bá kẹ́kọ̀ọ́ pátápátá yóò ti mọ̀ pé bẹ́ẹ̀ ti ń sọ̀rọ̀ yìí àyà gẹ́gẹ́ ni wọ́n ni wọ́n mọ ọ̀rọ̀ wọlé lórí kódà ẹ ti máa rántí àyà tí wọ́n ń lò àti hadith tí wọ́n ti kíni tí wọ́n ń sọ̀rọ̀ lé lórí. sólà nìsín kí a kò tọ́ o kí èèyàn máa tàbùsí kí n sọ bẹ́ẹ̀ pé kò tọ́ kí èèyàn máa tàbùsí kí n wá dákẹ́ ẹ dákò ọ̀rọ̀ tí mo sọ yẹn tí mo mẹ́rin wá bẹ́ẹ̀ bí wọ́n yẹ sọ̀rọ̀ yẹn gbogbo ẹni tó bá lẹ́kọ̀ọ́ ti mọ̀ wípé kí n tó sọ pé nǹkan kan ọ̀tọ̀ mo gbọ́dọ̀ gbára lẹ́rìn ni nítorí pé àtàlímù wà tàlímù ká ṣe nǹkankan ní èèwọ̀ fáwọn èèyàn àti ká ṣe nǹkankan lẹ́tọ̀ọ́ fún àwọn èèyàn ó gbọ́dọ̀ jẹ́ pé agbára lé ẹ̀rí lórí ẹ̀rí fẹ́ni tí ò bá fẹ́ ṣe ní burúkú o kò yẹ báyìí nìsín fún gbogbo ẹnikẹ́ni tó bá fẹ́ rúlà níwájú ọlọ́ọ̀ba gbogbo ẹnikẹ́ni tí ò bá fẹ́ ṣe òfò lọ́dọ̀ ọlọ́ọ̀ba kọlọ̀bà ní kakú láwà kú bẹ́ẹ̀ kò gbọ́dọ̀ sọ pé nǹkan kan jẹ́ ìwọ̀ láwọn èèyàn lórí kò gbọ́dọ̀ sọ pé nǹkan kan jẹ́ tọ̀ láwọn èèyàn lórí àfikún ẹ̀ kó lẹ́rìí kan tó gbára lé ó ní àyà Qur'an nìkan tọ́lọ̀ bá nìkan ti sẹ́lẹ̀ tó àbí tó ti sẹ́lẹ̀ wọ̀ àbúrò ní hadith Ànábì sallallahu alaihi kan ó wá lè mẹ́ńṣọ̀ rẹ̀ ó lè mọ́ mẹ́ńṣọ̀ rẹ̀ ó lè ṣàlàyé àyà ẹ̀ ó lè lè mọ́ ṣàlàyé ẹ̀ tó pé likulli maqamin maqal gbogbo àyè kọ̀ọ̀kan olónídi ló ní nǹkan tá à ń sọ mẹ́ àwọn àyè mi mẹ́tọ́ pé ẹ̀kẹ́ ní táwọn ọmọ tí ó bá wá nídìí ẹ̀rí ó wà sọ fún wa pé ẹ̀dàgbọ́ ẹ̀ bá wa sọ kí ẹ̀jẹ̀ mẹ́ńṣẹ̀nì ẹ̀rí yẹn fún wa nítorí pé wọ́n nídìí ẹ̀ nìyẹn wọ́n fẹ́ ṣe kí ni àwọn náà fẹ́ há ẹ̀rí yẹn sẹ́bà nídìí so èèyàn gbọ́dọ̀ sọ wípé nǹkan kan jẹ́ èèwọ̀ àbí nǹkan kan jẹ́ tọ́ àbí kó jẹ́ kó gbára lé ẹ̀rí ẹ̀rí ní ti sọ̀rọ̀ ká máa sọ̀rọ̀ èèyàn dá ká máa ti ríbà kò dá tí mo sọ pé kò dá yẹn ẹ gbọ́dọ̀ ti mọ̀ wípé mo ní ẹ̀rí kan nínú Al-Qur'an àbí sunna Nabi sallallahu alaihi wasallam mo sọ pé kò dá abẹ́ẹ̀kọ́ ni kódà kí n má mẹ́rin yẹn wá gbogbo ẹnikẹ́ni tó bá ní ṣọ́sùnù lọ́nì ẹni tó bá ní èrò dáadáa sí àwọn àfà tó yẹ pọ́nà ọba àlékẹ́lá gẹ́pẹ́lé tó yẹ pọ́nà ọba àlékẹ́lá sì sẹ́ orípa wọn kùtù dídò ní kò ní sọ kò ní lérò ipa àbá súnmẹ sọ̀rọ̀ kan láyé kọ̀ mẹ́rin wa àbá àbá súnmẹ kan sọ̀rọ̀ kan kọ̀ lẹ́rìí ó ní torí pé ọ̀rọ̀ tí ibùdó tẹ́mi ọ̀rọ̀ tí ibùdó kọ́yìn mu sọ níbi báyìí ó mẹ́rin wa àmọ́ ń bò míì tó sọ̀rọ̀ mí ń bò míì kọ̀ mẹ́rin wa eléyìí tó sọ kó sọ ń bò míì yẹn àti eléyìí tó sọ ń báyìí kò sí kankan tó takora wọn méjèèjì allah mo fọlọ́ bọ̀bọ̀ra ẹ wá ẹ wá máa wo sí tọ́ba kà náà nísìnyí náà ẹ̀rí pé bí nǹkan yìí mu náà wọ́n mẹ́rin wá ń bèèrè náà. òun ni wọ́n sọ o tọ́ba dé wà nìyẹn ẹ̀rí pé lọ́ba alẹ́ lásán ni wọ́n sọ òun ṣùgbọ́n ẹ̀tì bàbá di ti ajá ni wọ́n rí fáàsì. Ah, ah. àbá ìtọ́jú ní sẹ́ wéèrè ní ọ̀nì wallahi làwọn ìbú eré ní. sórí tó ń ṣe bíbá yìí bẹ́ẹ̀ ń sọ lọ́dọ̀ alásán yẹn tí gbogbo ẹ̀ irú èèyàn wo lélẹ́ báyìí tó kàn sàfáhà àwọn àfà tó ń bọ àwọn àfà báyìí kò ní báyìí nìsín wàláhì mo fọ́ lọ́ba búra eléyìí tí jàbàtà ń ṣe yìí wàláhì làzim èèyàn kan ò ní ṣerú eléyìí kọ́mọ́ lábọ̀ kò ní báyìí nìsín ó tiẹ̀ sí ńlábọ̀ náà àmọ́ yóò padà lódìdí ṣe bá bọ̀ ní ní báyìí yóò padà lódìdí fún yóò tẹ̀ yóò fàtẹ́tẹ́ dì ńlá tó bá túbá níbi tí ń ṣe ìlọ́yà kù torí pé wàláhì ìmọ̀ owó ẹ̀sìn nílé torí pé ìdájúkọ àwọn àfẹ́ẹ̀sìn ìdájúkọ ẹ̀sìn ni kò yẹ báyìí nísìn àtọ́ ẹnu fi mọ̀nkúl àtọ́ ẹnu fi nẹ́ẹ̀kìlì tọ́ ẹnu fi mọ̀nkúl. kí a máa bu ẹnu àtẹnu ẹni tó gbé nǹkan wá àti bẹnu àtẹnu tó gbé wá pé nǹkan yóò wúlò nìyẹn tàbá sọ pé n tó gbé nǹkan wá èèyàn léde léde ni ẹ dákun ṣé nǹkan tó gbé wá wúlò nǹkan jáfujàfu náà ni ó gbé wá nìyẹn ṣé bá rí sí so kọlọba ní kíláàkù sànù wa ó ní torí pé àfàwà Ibn Qayyim ó ní wọ́n sọ̀rọ̀ ń bí báyìí wọ́n mẹ́rin wa ó ní àmọ́ tó ó ní wọ́n ti tíra mi tó sọ̀rọ̀ mi ń bẹ̀ tí wọ́n mẹ́rin wa ọ̀rọ̀ tó sọ yìí àìlẹ́kọ̀ọ́ bá wọn ta ní jàbàtà ó dáa fún ọ kí ọmọ bó ti máa bá àwọn àfa súnmọ́ lò pẹ̀lú rẹ sórí àní ti yìí so ó dáa fún ọ kó mọ bó ti máa bá àwọn àbá súnmọ́ lò pẹ̀lú àwọn rẹ̀ alimuslim man salima alimuslimuna min lisanihi wa yadihi ẹni tó ń pè ní mùsùlùmí gidi òun náà lẹni tí mùsùlùmí bá là tí mùsùlùmí ẹgbẹ́ rẹ̀ tó bá là kúrò níbi aburú ọwọ́ rẹ̀ àti aburú ọwọ́ rẹ̀ ṣẹwárí àwọn mùsùlùmí àpín sí méjì a ní àwọn àwọn tó yẹ pé khassatul muslimin ni wọn àwọn ẹni ẹ̀sán náà mùsùlùmí àdẹ̀ ní àwọn ammatul muslimin àwọn tó yẹ pé mùsùlùmí gbogbogbò ni wọn wọn dọ̀rùkú mùsùlùmí ni wọn. àwọn àfa àwọn ni wọ́n jẹ́ ẹni ẹ̀sán náà mùsùlùmí tó yẹ bá ní sèyí sábà sọ pé ẹni tí mùsùlùmí bá là lọ́wọ́ ẹ̀ ìjẹ́ ìlà àwọn àfa lọ́wọ́ yẹn tó ní agbára ju tí ó bá ní sìn torí pé àdínú nàṣíhà nínú àwọn tá a ṣe nàṣíhà fún ni ẹ àìmọ̀tún mùsùlùmínà wà àmàtìhì wà ní àìmọ̀tún mùsùlùmínà wà àmàtìhì ọlọ́wọ́ bá dékẹ́ láti àwọn àìmọ̀tún mùsùlùmí ó tì wọ́n ṣáájú kí ni o àìmọ̀tún mùsùlùmí àwọn ni àìmọ̀tún mùsùlùmí àwọn al-ulama wal-umara ẹgbẹ́ bí mìíràn báyìí sàlàyé fún wa àbí ẹ̀kọ́ ni so àti Allah wa àti rasula wa ulil síbá ní sẹ́ àwọn àìmọ̀tún muslimin àwọn náà ní kí ni o àwọn ìlàmá ìlàmá ul muslimin wa umara uhu àwọn àfọ àwọn mùsùlùmí àtàwọn aláṣẹ wọn. àti pé lùsùmùl ìlàmá masmuma lùsùmùl ìlàmá masmuma ẹran àwọn àfọ àyè wọn ni tẹ́yẹ bá jẹ́ yóò hà lọ́rùn síbá ní sẹ́ so èyí báyìí nasiha là ń fi lè fi fún Muhammadu Ali Jabata torí pé àwọn yìí ń kọ́ ẹni tọ́lọ̀ ọba àníkẹ́lá ń pẹ́lẹ́ ni ẹni kọ́ ọ̀dẹ́ni máa yẹpẹrẹ wọn àdúgbò jẹ́ ni yẹpẹrẹ lọ́dọ̀ ọlọ́wọ́ ọba. ìgbìlẹ̀ ẹran tuntun ìgbìlẹ̀ ẹran pípa yóò ṣe é dé àwọn ọmọ mi ó ṣe àwọn ọmọ mi. inṣàlá mo fẹ́ filẹ̀ kó sọ ọ̀rọ̀ yẹn tán màá wá kán mọ sí àwọn ibi tí ó ti ka ìkakùkà níbẹ̀ ṣé bá ní ṣe yìí náà bí sùn. a ní ilà màhàbá àhùn náà wọ̀rọ̀ tó lò àbí tí aláàjò sí ẹ̀rọ àtẹlẹ́tọ̀ màdà òkú jura tààrùn tòtẹ̀lẹ̀ ní àlàáfíà wàlúùbá táwọn wá ní nǹkan kẹta ìlú ní nǹkan bí ti kọlu ra wa ẹ̀ka tó ní a máa jẹ gangan. na mùrùkú dáa kí n tiẹ̀ mọ́ kọ́ bá papọ̀ níbí báyìí nǹkan tí Ibn Qayyim sọ ni pé Ibn sọ pé wàlúùkú jọrọ̀ تعارض dẹ̀lílè alḥọ́gọ̀ والإباحة. ìbáhà nígbà tí jàbàtà ولو ó ní wàlẹ̀ òkúdìrọ̀ tààrùdù dẹ̀lílì wàlọ́hì náà azim eléyìí tó ka yìí ìkàkùkà bátabátá gbáà ni ó jẹ́ kó yọ pé ẹni tó ka nǹkan yìí kò nímọ̀ nípa náhù àti sọ́rfù sẹ́bàá ní ti wàlẹ̀ òkúdìrọ̀ tààrùdù dẹ̀lílè yìí dẹ̀líìlì lọ́gbọ̀rọ̀ jẹ́ kọ̀gbọ̀rọ̀ jẹ́ ta ẹrùdù dẹ̀líìlì dẹ̀líìlì láíláí nítorí pé yáwù kan wà ń bẹ̀ níbi lẹ́yìn láàmù yẹn lójú kọ́ ka ní wàlẹ̀kú jọrọ̀ ta ẹrùdù dẹ̀líìlì tó dá ní sèyí nígbà tó ti rí yáwù yẹn ó ti rò pé láàmù yẹn kẹ́sìrọ̀ lọ́yẹ kọ́ gbà àmọ́ musanne ni ọ̀rọ̀ yẹn musanne dúà ni nǹkan méjì ni ó wá ẹ̀kọ́ jẹ́ dẹ̀lìlẹ́yìn ó ẹ̀kọ́ jẹ́ dẹ̀lìlẹ́yìn ó wá sí hasbun nun wọ́n pa nunu yẹrẹ lè ájìlì ìdọ́fà ó wá ní wàlàkú dìrọ̀ tàyàrù dẹ̀lìlẹ́yìn ah kai allah ìtẹ́rọ̀kùnrin yìí èmi ò mọ nǹkan tó gbégbá wá sí bọ́ta síba wàlọ́ọ̀yì mo fọ́lọ́ jàbàtà yẹ wà lè kéwú ká máa gbà ní kéwú lọ́wọ́ báyìí wàlọ́ọ̀yì mo fọ́lọ́ ó yẹ kí jàbàtà wà nílé kéwú kọ́ ma ọmọ kéwú tọ́ ẹ àmì ẹni tọ́ ẹ kọ́ ẹ̀sẹ̀ wọlé kéwú tí èsì dọ̀ ọmọ kéwú rè tọ́ ẹ kọ́ mo fọlọ́ bàbúrà wà lọ́ọ̀ yẹ kí jàbàtà ọmọ kéwú lọ́ọ́ báyìí mo sáré kọ́ wa dárú arkọ́m kọ́ wa kọ́ wa gba ẹ̀kọ́ sínú ọpọlọ rẹ̀ tààrà kò ní báyìí kó wá sí dárú arkọ́m so wàlọ́ọ̀hì mo fọlọ́ bàbúrà ó yẹ kí jàbàtà sì ṣùgbọ́n nítorí pé àwùjọ wa yìí àwùjọ kan tó yẹ pé ọgbọ̀bọ̀ ọgbọ̀ lẹ́ni àti wèrè àtàsíwí kò sẹ́ni tí ò lè bọ́ tàbí òfẹ́ sọ̀rọ̀ sí ọlọ́pàá ọlọ́pàá wo ni máa mú yẹn sí tẹ̀pọ́lọ́pọ̀ yẹn sí àmọ́ tó wáyé pé ìlú tó ti ń mójútó alámọ̀ rí ẹ̀sìn ni wọ́n bí yẹn kan dáa pé bá ní sè é yẹn wá kọ́ tàǹfọ̀rí ìjáza pẹ̀lú báwọn èèyàn sọ̀rọ̀ because wọ́n sún ẹ̀sìn bẹ̀ yẹn ọ̀gbọ́dọ̀ gbọ́dọ̀ sọ̀rọ̀ àfàwọn tó kaba balẹ̀ lé lórí pé àwọn eléyìí o wọ́n lè sọ̀rọ̀ ẹ̀sìn fáwọn èèyàn wọ́n ti kẹ́kọ̀ọ́ débi wípé ọkàn balẹ̀ wípé sábà ń sọ̀rọ̀ nípa ẹ̀sìn ọlọ́wọ́ àwọn ẹ̀sọ́ kátàkátà unlike Nigeria and some other countries tó yẹ pé ó rí báyìí tó so kọ́nà bàdé kí ẹkú sànù wa òun ló fà á tí jàbàtà fi dẹni tí ń ṣe wá sí òun ló dẹ̀ fà á tó jẹ́ sí pé àgbákò ní gbé wá because ìpìlẹ̀ èdè gan tó yẹ kó yé gan tí ó fi mọ̀ tó yẹ kó tú kò yé ló fi jẹ́ pé ìtukùtù ló mú wá fáwọn èèyàn ó kàn mú àwọn ó kàn mú àwọn ẹ̀sìn míì àwọn ẹ̀sìn míì àwọn àwọn ìròrí míì àwọn ìdájọ́ míì tó yàtọ̀ fún èlé tó ti wà nílẹ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ ló mú wa ẹ wò ó sì wàlẹ̀ òkúdìrọ̀ tàyárùdù dẹ̀líìlì ó ní wàlẹ̀ òkúdìrọ̀ tàyárùdù dẹ̀líìlì dẹ̀líìlì bò dẹ̀líìlì kò yẹ báyìí nísìn torí pé dẹ̀lílù méjèèjì yẹn ni al-hazr wal-ibaha kò yẹ báyìí nísìn so lára àkàkùkà lílé báyìí so ẹ jẹ́ ká máa gbọ́ lọ mo kàn fẹ́ máa kán mi sí mo fẹ́ máa kán mi kán máa sí kí n má bàa gbàgbé ẹ ní kẹrọra àríwá yẹn díẹ̀ níwọ̀nba kí o yé ó tún lè wí kàtàkàtà rẹ̀ díẹ̀ sí. ìbára táwọn sẹ́. bàlá òkú dira ha táwọn wá ní nǹkan kan pẹ̀lú kí nǹkan bí ti pọ̀lú ra wa. nǹkan tí ó ní amájẹ nǹkan amájẹ nǹkan àti tó ní ó tọ́ làkà nàlẹ́ amadu fi tẹ̀lé ilé azọ̀rọ̀ àwùjá. èyí tó ní amájẹ òun nígbà tó ti dá ó ń tọ́ òun ní ká mú olùdásàtì àwọn tí fún kàmẹ́ta fún ìgbẹ́. naam wọ́n ní sheikh Sheikhul ah, islam ibn qayyim rahmanahu ta'ala bàtà ń sàlàyé nípa yí pé báàbù ẹran jíjẹ o ìpìlẹ̀ rẹ̀ ni pé àtàrímù ni ìpìlẹ̀ báàbù ẹran jíjẹ ni pé haramu ni kéèyàn jẹran ṣé bá ní sì yìí títí àwọn mọ́jẹ̀mú fi pé láàrin ẹran tá a fẹ́ jẹ nǹkan tó ń sọ̀rọ̀ yìí nìyẹn. sòwò wá ni pé tí a bá rí wọ́n ní tí a bá pè bùbù wípé ẹ̀rí méjì ó forí gbára wọn lórí àlámọ̀rí ẹ̀sìn ẹ̀rí méjì kékeré ó forí gbára wọn ẹ̀rí kan òun fi ẹ̀rí kan jẹ́ kó yá pé nǹkan yìí tọ́ ẹ̀rí kejì ń jẹ́ kó yá pé nǹkan yóò tọ́ lórí àlámọ̀rí ẹyọ kan ṣoṣo àárí ẹ̀yí lọ́yọ kó tọ́ ààrẹ ìtọ́rọ ẹgbẹ́ kò tọ́ wọ́n ní intact síwájú ní ẹ̀rí méjèèjì yẹn òun ni eléyìí tó pé kò tọ́ yẹn kò yé báyìí nísìnyí so àrípa ti tàlàyé yẹn síwájú nípa wípé tí nǹkan méjì tó bá papọ̀ lórí àlámọ̀rí kan nǹkankan alákọ̀ọ́kọ́ ọ̀nà tó lè gbà tọ́ ọ̀nà ẹlẹ́ẹ̀kejì ọ̀nà tó lè gbà jẹ́ ìwọ̀ á ti ọ̀nà ilé tó lè gbà jẹ́ ìwọ̀ yẹn ṣáájú ilé tó lè gbà tọ́ gbogbo bá a ti ń ṣàlàyé yẹn bẹ́ẹ̀ náà ni àfa Ibn al-Qayyim rahimahullahu ta'ala làwọn náà ti ṣàlàyé èmi ò mọ ọ̀nà gbà tí jàbàtà sọ wípé ọ̀rọ̀ yìí gbà sọ́pọ̀tù bóyá nítorí ó ń ka ìkàkùkà kò yẹ báyìí nísìn ṣùgbọ́n ya ń torí ẹ̀ so because téèyàn bá ti jólùkàwùkà kò sí nǹkan tí ò ní ṣẹlẹ̀ sí ẹ wá máa wò ó sì ṣéèkì wá ní ìdí mẹ́ta wọ́n ní nǹkan mẹ́ta òun ló fà tó fi jẹ́ sí pé tí nǹkan báyìí bá ti ṣẹlẹ̀ nǹkan méjì ṣẹlẹ̀ lórí ìṣẹ̀lẹ̀ kan ṣoṣo ìkan lọ́tọ̀ ìkan ní ọ̀tọ̀ á ti eré tó ní ọ̀tọ̀ ṣáájú eré ìtọ́tọ̀ wọ́n wá ní nǹkan mẹ́ta lọ́fà nígbà tí ó kà nǹkan alákọ̀ọ́kọ́ ìkàwùkà lọ́kà ìgbà tí ó tún kà nǹkan ẹlẹ́ẹ̀kejì náà ìkàwùkà ló túkà inú mọ́rún wà ílá èyàn kan kéré ẹ pé kan tó mọ̀ nípa ìmọ̀ ẹ̀sìn tọ́kẹ̀tì oníjókòó síwájú jàbàtà kí ara mọ̀mọ̀ jò pé ilé báyìí ẹ̀sìn láàfáà nílé báyìí ṣá tí ẹ̀sìn ló pa fẹ́ sórí ilé báyìí bẹ́ẹ̀ pẹ̀lú bá ṣe jókòó síwájú ilé yóò bá wa láyé jẹ́ kò yí ayé nìkan yọ́ bá kìí àmọ̀ wá jẹ́ gan kò yí báyìí nìyí yóò kẹ́ máa sànú àwọn tí wọ́n ganú lẹ̀ síwájú ẹ̀ táwọn ọ̀rọ̀ jẹ táwọn onímọ̀ ẹ̀ pé kàtàkàtà ló ń sọ ni so mo fẹ́ kí a gbọ́. naam. láti gbà ó ń tọ́ òrìn káwọn olùdájọ́ ti àwọn ìdí tó ga mẹ́ta ó sì mẹ́ta àwọn tó wà dàáyé lórí àdìlù ìlú ni pé. pọ́n tó sọ́sì ó ní ilé sàrátà ti àwùjùbí fún nǹkan mẹ́ta ó wá ní alákọ̀ọ́kọ́ ó ní tàyídùú al-asl ta'yiduhu al-asl mo fẹ́ kẹ́ gbọ́ dáadáa. àwọn oṣù mẹ́ta oṣù mẹ́ta àwọn tó wà ta'yiduhu al-asl ìròyìn pé kíni ìyá sọ̀kọ́. ó ní alákọ̀ọ́kọ́ ta'yiduhu al-asl ìtọ́wà ló tí àpá ẹ̀mọ̀ fọ́nà bá búra wàláì ó sì gbé tíra síwájú ní nkàmà wàláì ìtọ́ wà ló tíra kéde ta ayíduhu al-aslu ta ayíduhu bil-asli kéde ta olúwa o tẹ́rí ìyàtọ̀ ń bẹ láàrin ta'yid ta'yid yẹn ayyada yu ayyidu ta'yida nìyẹn ó jẹ́ masdar fún fa'ala yufa'ilu taf'ilan ta'yid nìyẹn tẹ́rí ta'ayyud òun jẹ́ masdar fún tafa'ala yatafa'alu tafa'ulan ta'ayyudan ta'ayyuduhu bil asli kéde ta'yiduhu ó ti bàtúmọ̀ tí ó jẹ́ báyìí wà láàmú fọlọ́wà nítorí àánú tíra ni ta ayúdùhù bil asli afri ah, bọ́ kẹ́lẹ́ fẹ́ wọ́n bí wàhálà ni iṣẹ́ tó wà ń bí ẹ̀ṣẹ̀ náà ń bí eléyìí iṣẹ́ sọ́ọ̀fù ni iṣẹ́ tó wà ń bí ẹ̀ṣẹ̀ wíwọ́ iṣẹ́ sọ́ọ̀fù ni ọ̀tọ̀ ní ta yéèd ọ̀tọ̀ ní ta ayúd ẹjọ́ náà àti náhù àti sọ́ọ̀fù ọkùnrin ìyá pátápátá ayé mẹ́ gbogbo àwọn eléyìí dẹ̀ ní ó máa ń kó bá túmọ̀ ní ó máa ń gba ìtumọ̀ kéwú jẹ́ ni ìtẹ́pẹ̀ ní ta ayúdù òní tẹ́kúyà ta ayúdùhù bil asli ìyẹn ni pé kí a fún ọ̀rọ̀ yẹn lágbára ká fún lágbára tẹkùwìyàtùhù bil asli kéde ta ayédùhù subhanallah gbogbo ẹ̀yin tí ẹ jòkó síwájú ẹ̀yin tẹsán pọ mọ kéwì tẹsán pé àfa mẹ́rin wáyé ó kú bẹ́yìn ó ti mọ gbogbo yẹn ju àwọn eléyìí ṣé bẹ́ẹ̀ yóò máa ṣe bó ti gbé fún yín bẹ́ẹ̀ yìí ti gbé jẹ kò yẹ báyìí sí ebó ti gbé fún yín ebẹ́ ti gbé jẹ sẹ́yìn mọ gbogbo ilé tá à ń fa ayọ̀ yìí pé ọkùnrin ti ọkùnrin ti bà kéwú jẹ́ fún yín ó ti dáná kéwú ya yín sẹ́yìn mọ bẹ́ẹ̀ tí ẹ bá ṣe yí pé àwa ń gbọ́ à ń fayọ báyìí ìwọ ò ní mọ̀ pé nǹkan ti ń ṣẹlẹ̀ rí so ẹni tó fọkàn balẹ̀ kọ́ fẹ́ mọ mẹ́sìn lọ́dún ẹni tó rò pọ́ mọ ti ń ṣe nìyẹn ẹni tó rò pọ́ ọmọ tí ń kà nìyẹn ẹni tó rò pọ́ gbàgbọ́ yé ẹ̀sìn ni ẹ dákun báwo lè yóò ṣe gbàgbọ́ yé ẹ̀sìn ni láì gbàgbọ́ yé lárúbáwá àbí owó tíra tí ń kà yín ní ìsìn yorùbá náà fi ni english náà fi kọ́ ni kódà tíra tẹ́ ń kà ní english yẹn ẹnìkan ló translate yẹ sí english ẹni ẹni ẹ̀kọ́ lárúbáwá ni tó bá yẹ pé tó translate yẹn tó bá yẹ pé ọba ṣe mistake àbí ọba mọ èdè lárúbáwá tó bá ní ẹ̀rọ ẹ̀yin tẹ́ ń ka translated copy tẹ́ ń ka yẹn náà ẹ̀rọ yẹn lẹ́yìn náà máa kà tẹ̀rù kó right náà abẹ́ ọmọ pé èèyàn kan ló ẹ̀bẹ́ ìmọ̀ pé èèyàn kan ló translate yẹn ni torí pé òun gbóyìnbó gbọ́ lárúbáwá èèyàn tó bá translate yẹn yẹn possibility kó jẹ́ pé ní yẹn ṣe mistake wà àdúgbò mọ nǹkan yẹn dáadáa ní tó bá translate lẹ́yìn gbára lé nítorí source tẹ́yìn ti mú nìyẹn tó bá yẹ pé source yẹn bá ti tó bá yẹ pé ìpìlẹ̀ tẹ́yìn ti mú yẹn tó bá yẹ pé àṣìṣe bá ti wà ńbẹ̀ bẹ́ẹ̀ sí máa ìṣe náà nìyẹn ẹ tí ọ̀rọ̀ sáà ló fi jẹ́ pàwọn àfáà nínú ìwọ tó bá fẹ́ mọ̀ nípa ẹ̀sìn yìí tó bá fẹ́ kẹ́kọ̀ọ́ nípa yìí wàá lọ kọ́ èdè lárúbáwá gẹ́gẹ́ fúnra rẹ̀ kéde kó wa ka translated material bàbá lọ́gbọ́n ọ̀gbọ́n gbọ́bọ̀ ọ̀rù nìyẹn ṣé báyìí nìsí wàá lọ kọ́ fúnra rẹ̀ so ìgbà yẹn ẹ̀hẹ́ látò sọ pé ẹ̀hẹ́ ìwọ náà ti ń wà lójú ọ̀nà kó ń kẹ́kọ̀ọ́ ẹ̀sìn so ta ayiduhu bil asli lọ́wọ́ mẹ́jọ bàtà kéde ta ayiduhu asli ta ayíduhu ó sì nígbà tí ẹ̀ ẹ̀ mọ̀ nǹkan tó fà nígbà tí ò ti rí ta ayiduka. kọ́ kọ̀mọ waznu kọ̀mọ òṣùwọ̀n tí kìnìyàn wa kọ̀mọ ta ayúdù ló fi kàrí ta yìí tẹwárí báwù wà ń bil asli ta ayúdùhù bil asli ó sì yọ báwù yẹn kú tó gbé tọ́ba sọ pé tọ́ba ta ayúdùhù bil asli tọ́ba kà ní ta ayúdùhù bil asli báwù yẹn ò ní lọ nítorí ẹ̀ ó sì pa báwù yẹn nígbà pé báwù sí mẹ́ wàlọ́ọ̀yì eléyìí báyìí òdo pátápátá gbáà ni kò yẹ báyìí ní sísú kọ́ lọ́ba àníkẹ́lá kó sànù wa wàlọ́ọ̀hì làwọn bíi so eléyìí báyìí ẹ mò ń ṣàánú ẹ̀yin tí ẹrù pé bọ́yá jàbàtà wà lórí kankan so ẹ jẹ́ ká máa fílẹ̀ lọ ta ayúdúhù bil asli má sọ báyìí má tó gbọ́ ọ̀rákùnrin yìí tó bá ti gbólé tá à ń sọ yìí òun kẹ́kọ̀ọ́ nìyẹn tó bá di jọ́ mi kọ́ máa bó ti máa kàǹkà ó jẹ́ báyìí ó ti ẹ̀ lè mọ́ náà because àti ń correct látẹjọ́ yìí náà ó tún kà kà náà ni kì í ṣe pé kì í ṣe pé jàbàtà ń ṣe mistake fa kò mọ́ ni tẹgbẹ́ èèyàn tí bá ń ṣe mistake tẹ bá ti tájí ló ẹ dàgbọ́ ẹ wọ́n tàn plane látijọ́ yìí tẹgbẹ́ ọkọ̀ ọjọ́ kan ní láìkọ̀ kò fi ṣe gàba kọ̀ mọ́ jù bá ń lọ nípa wàlẹ̀ ó fi ṣe kọ̀ mọ́ ní kọ̀ mọ́ ní wàláhì làzim kọ̀ nígbà tí òyìnbó ọlọ́pàá ti máa ń mú yàn kúsọkúsọ nínú ẹ̀sìn iná lọ́fà tó fi fúrì báyẹn bàtàwọn ará Egypt lè báyìí ọmọ táwọn ti eléyìí ọ̀yẹ́jú wọn ti fẹ́ kí ló ṣe wọ́n fi wọ́n fẹ́rẹ́ sí nàìjíríà pé wàhálà yìí nìyẹn hábìhì bìtọ̀ àtúkùm rúdàtìkùm ẹ máa gbé lọ èèyàn tó bá bímọ ọ̀ràn ní ọ̀pàn ẹ̀rẹ́ sábà yìí àbá ń kọ nǹkan wá nàìjíríà yìí tàbí kọ́ sọ pàápàá jùlọ nílọrin. káàdì máa ti ọba ìrẹsẹ̀ ní àwọn ọpọlọ. àgbáàlì àyàwó àwọ̀ òun yóò jẹ́ pé jẹ́ pé jẹ́ sí pé kéèyàn kí ló ń wọ́n fi ṣe ìṣọ́ra ibi ẹni wọ̀n ni yóò ti àlọ́ kaba ẹ̀kí ọgbọ́n kún sí nǹkan tí ó tí ó da tó ṣe náà pé tọ́wọ́ lọ fún ìtọ́ jẹ́ ìlú ti lè wà lóṣù àgbẹ̀ tọ́wọ́ ayélujára jẹ́ yóò ga ló wà àwọn méjì. tòwẹ́lẹ̀ kejì bíi wọ́n ní afghani anahu al-ahwafọ nígbà tí ó tu ahwaf ustaz wàlláhi ìjàmbá tó mọ̀ ó ní ẹlẹ́ẹ̀kejì ni pé yóò jẹ́ ìsọ́ra ìsọ́ra kọ́ náà ń pè ní ahwat ìkákòyàwó náà ń pè bẹ́ẹ̀ ìkákòyàwó ahwat ẹ̀rí pé ọmọ ẹbí òṣèlú tu gan ẹ ó ní ẹ̀ tó òun náà ni pé bí pé kí ẹ kí wọ́n lọ ń bọ̀ ọmọ túmọ̀ ahwat ìdáhùwàtù ni pé tó ọba ti lè mú tọba ti lè ti ẹ̀rí tó ní ká má jẹ́ àmì ẹ̀rí tó sọ nǹkan yẹn dèwọ̀ tọba ti síwájú ó ti kákòyàwó nìyẹn ó ti kápò yàwó pé tó bá ti ẹ̀wà lọ jẹ́ sí pé haramu náà ni tẹ̀wọ̀n sábà ní sí ó ti là kú mbẹ́ sábà ní sí kí n tẹ́ ń pè ní kéèyàn kápò yàwó nìyẹn ó ní al-ahwa ìsọ́ra sábà ní sí yìí káì eléyìí báyìí lára àwọn nǹkan tá à ń sọ nìyẹn pé ẹni yìí ẹni yìí sẹ pé sẹni tó lè ké fún yẹn tó balẹ̀ lórí pọ́ọ̀mù nǹkan tí ń sọ ẹ wò ó sì gbogbo nǹkan tó ń sọ yìí sì èwo ló sì pọ̀ tí ní sí pé àní máa jẹ́ ara mùsùlùmí kò yẹ báyìí nísì èwo ló ti sọpọ́ọ̀tì pé àníma jẹ́ ẹran mùsùlùmí ẹran tí sẹ́kùlù islam ibn al-qayyim sọ́ǹsì òun lẹ́ran tó jẹ́ sí wípé òun lẹ́ran tó jẹ́ sí pé àárín kankan tó lè sọ di ẹ̀tọ́ jíjẹ fún wa àtúwárí nǹkan kan nídìí ẹran yẹn náà tó lè sọ di ìwọ jíjẹ fún wa méjèèjì wa papọ̀ lórí ẹran kan oṣù ní tó lè sọ dẹ̀tọ́ fún wa àrí sábàbí tó lè sọ dẹ̀tọ́ àti sábàbí tó lè sọ dẹ̀wọ̀. àwa mọ èwo ni sábàbí tí ó fa ikú ẹran yìí nínú méjèèjì tẹ́lẹ̀ tó lè sọ́dẹ̀ tọ́ ni ó fa kú ẹ̀ ni táàfì fọkànbalẹ̀ lórí jíjẹ rẹ̀ àbẹ́dẹ̀ tó lè sọ́dẹ̀ èèwọ̀ ló fa kú ẹ̀ ni táàtì kí ni táàtà fún jíjẹ rẹ̀ tó bá ti rí báyẹn tó kí ni tí eléyìí tó sọ́dẹ̀ èèwọ̀ yẹn kì í ṣáájú nítorí pé kí nítorí pé kó lè bá ta àyíyáda rẹ̀ bil asli kó lè bá fún nǹkan yẹn ní agbára pẹ̀lú aslu pé al fi lè hewumi at ìpìlẹ̀ rẹ̀ ní pé haram ni ọta ó ṣe ta ayúdù ẹ̀ pẹ̀lú kíni pẹ̀lú aslu nìyẹn ẹlẹ́ẹ̀kejì ni pé òun ni ashwat olókàkọyàwó jùlọ òun ni nǹkan tí yẹn fi kàkọyàwó jù torí pé o ti sáfún tí kíni o nǹkan tó jẹ́ ìwọ̀ nìyẹn sọ ẹlẹ́ẹ̀kẹta ẹ̀já gbọ́. ẹlẹ́ẹ̀ka alájẹlẹ́lẹ́ ibẹ̀ ni méjì dàtà àárọ̀ dàtà àkọ́tọ̀ tí ẹ̀rí yóò ti bá ti dàbòrò àwọn báyìí o méjèèjì la nílò wàrọ̀jà ìlà asìlè táwọn abala ti ìpìlẹ̀ nǹkan yẹn wọn náà bá ti ìpìlẹ̀ yẹn oyin àti àríyìn naam ẹ jẹ́ kí n ṣe àfojúfò ẹlẹ́ẹ̀kẹta yẹn mo fẹ́ forí jì nítorí pé mo rí pé lẹ́bù rẹ̀ kéré sí ìdá nsọ yìí wàyí ńlá ibà mọ̀ pé èèyàn torí ẹ̀ pé ni mi nígbà tó tún lẹ́lẹ̀kẹta náà pé tí ẹ̀rí méjì ìdá ta àrọ́bọ̀ tàtà kọ́tọ̀ tẹ́rí méjì bá forí gbára wọn tàtà kọ́tọ̀ méjèèjì ti jábọ́ nìyẹn ẹ nílò kankan nu méjèèjì ìtukùtù ló tún bẹ̀ náà bẹ̀tí tó ń gbé mo rí pé lẹ́bù ẹ̀ kéré ẹjọ́ lọ́sàn máa ń sìn mo lè fojú fo in tó tún bẹ̀ yẹn mo lè fojú fo tó bá jẹ́ pé ẹni tí mo mọ̀ pé lẹ́bù ẹ̀ sì lọ sókè díẹ̀ ni mi nígbà fún kò yí báyìí nìta àbábà nù kíláàsì yẹn bá tún ké fún bẹ́ẹ̀ mo lè kókó bò ṣẹ́wọ́n sábà ń sìn bẹ́ẹ̀ nítorí pé mo rí pé ẹni tá à ń bá sọ̀rọ̀ yìí èèyàn kan tó ẹ́ sí lẹ́bù ẹ̀ lónìí ẹ jẹ́ so nígbà tí ó wá parí àmì nígbà tí ó wá sọ ó ní tá a bá ti wá rí báyìí ó ní nta wàá lò ṣékùlù ìbìrìtì ní Ibnul Qayyim sọ pé nta lò ní tí a bá ti rẹ́rìí méjèèjì báyìí ẹ̀rí kan tó wá ní ó tọ́ ẹ̀rí kan tó ní kò tọ́ ó ní fanahnu na'mal bilhazor eléyìí tó sọ pé ká máa eléyìí tó ṣe tó kọ̀ fún wa yẹn òun lálò ó ní ṣékùlù Islam Ibnul Qayyim wá sọ pé wà náà dàrú a wà sọ́ra fún ẹran yẹn nígbà tó wọ́ka ó ní wà nuhadhiru wà nahdharu ó sì ká ní wà nuhadhiru nahdharu ó ní pé a sọ́ra nuhadhiru ní pé a sọ yẹn lára ẹ̀wọ̀n méjèèjì nahdharu a sọ́ra fún nǹkan yẹn àníjẹ́ àbẹ́ẹ̀kọ́ ni àníjẹ́ bẹ́ẹ̀ nígbà tó wọ́ka ó ní wà nuhadhiru a sì sọ àwọn lára ah, ah. nígbà tí ó tó wá kà ọkà nù haziru ó sì tú sí asọ̀ra ọkà asọ yẹn lára ó dẹ̀ tú sí kíni asọ̀ra. ilé ìgbà ìwà lọ́ọ̀yì àwọn ìgbà tó yẹ pé ẹ mọ̀ ó bu ó ó ó tàbùkù yẹn gan kan sọ pé ẹni tí wọ́n ń pè ní àfa muhaddis báyìí ló ń tún báyìí ṣé báyìí so làwọn yẹ kí àwọn tí ó máa mú àwọn èèyàn tí bá tí ọba ti mọ kéwú tí ń ṣe wà sí ọyẹ káwọn ọlọ́pàá yẹn wà o ọyẹ wà so irú àwọn ọlọ́pàá yẹn àwọn ni wọ́n stọ̀fù jàbàtà pé ìwíkúwí tó wí tó mọ́kèrè ibú báwọn èèyàn because báwo ni yóò ṣe máa ka náhàzàrú tí ó sì máa túmọ̀ tí ó máa ka náhàzàrú tí ó máa ka nínú hàzìrù tí ó sì máa tú nítumọ̀ náhàzàrú. ẹ̀yẹ́ ka náhàzárù ọkà nínú haziru ó sì ń túrí túmọ̀ náhàzárù kò ní bá ní sí wàlọ́ọ̀yì eléyìí báyìí ó túmọ̀ sí pé ẹni tí ń sọ̀rọ̀ yìí kan tó ń pé kò mọ̀ nípa tí ń dá sí so gbogbo tí wọ́n ń kà yìí náà alhamdulillah kò sí kankan inú ilé báyìí ní sìyí ẹlẹ́kùn gbogbo àwọn táyì sàlàyé sáájú sọ yí pé ẹran mùsùlùmí nìsín àríjẹ báyìí ẹran tí ń sọ òun nǹkan méjì pàdé lára rẹ̀ lẹ́ẹ̀kan náà nítorí lè sọ́dí ẹ̀tọ́ fún wa ní jíjẹ àti nítorí lè sọ́dí ìwọ̀ fún wa ní jíjẹ òun wọn ká gbọ́ a lo ìdúró bí àwọn ẹ̀jẹ̀ ni bí a ti ráhùn wà nù àhàzù àwọn sọ aláàfin fi ká jẹ torí kí ni wà á mọ̀nà àhàzù alẹ́ kálíbà fi zikiri wà ká máa ọ̀pá ẹ̀gbẹ́ rẹ̀ ìjọ ti yé mo bí ìwé lè wà á náà ni ó ti ṣẹlẹ̀ tẹ̀sí báyìí sì tẹ̀sí ó jòrò ẹ̀tẹ́rà bò sí ó ní tẹ̀sí báyìí sì ìkà ń sọ lárúbáwá ni hadith wa jana ni ọ padà sí ó mú pé Sheikh Ibrahim Qayyim kó ti hadith ẹ́ Sheikh wọ́n ń sọ̀rọ̀ lárúbáwá pé tọba ara ajá rẹ̀ idha arsalta kalbaka wa wajadta ma'ahu kalban akhar tọba ara ajá rẹ̀ tọwa bá ajá mi bẹ̀ sádìsì ànábì náà kàn ẹ̀rí pé lárúbáwá ni wọ́n sọ yẹn bẹ̀t gbogbo ẹnikẹ́ni tó wọ́n ń sàlàyé yẹn òun náà wá ní wọ́n kàn ń sọ lárúbáwá ní àdìsù náà rí fàṣì báwọn àbáṣe máa kàn ń sọ lárúbá ní gbogbo àwọn yòókù náà nù àdìsù náà rí fàṣì ọkùnrin burúkú yìí bọ́kàn tí máa ń sọ lárúbá yòókù náà nù bí wọ́n ṣe gbà pé wọ́n kàn ń sọ lárúbáwá ní àdìsù náà rí fàṣì ní bíbá yẹn bẹ́ẹ̀ náà ni wọ́n kàn ṣe máa ń sọ lárúbáwá àdìsù àtàyà kúránà náà rí fàṣì láwọn bòmí tó ti níwọ̀n mẹ́rin wá àbí wọ́n mọ́ tí wọ́n dákọ̀ pé àdìsù kan mẹ́nu bùkọ́ àdìsù wọ́n dákọ̀ àdìsù bẹ́ẹ̀ gbogbo ẹnikẹ́ni tí bá ń gbọ́ ẹni tí bá ti ń gbọ́rọ̀ yóò ti mọ̀ yìí pé àjíǹsà alájà ìrẹsẹ̀ kí ni o òun náà ni wọ́n ń sọ̀rọ̀ lé lórí náà rí fáàsì báwọn afáàsì máa ń sọ̀rọ̀ mi tẹ́ bá ń sọ̀rọ̀ lásán báyìí ẹ̀kọ́ ni wọ́n ọ̀rọ̀ ẹ̀rí sọ̀rọ̀ ẹ̀rí ni wọ́n fi ń sọ̀rọ̀ kò yẹ báyìí nísìnyí àníṣe èèyàn gẹ́ fúnra rẹ̀ ìwọ gẹ́ fúnra rẹ̀ o ni ní sọ̀rọ̀ kan nípa àlámọ̀rí ẹ̀sìn kan pé nǹkan kan tó àbí ọ̀tọ̀ àbí nǹkan yìí nú ẹ̀sìn àbí kó jẹ́ pé dẹ̀líìrì kan sọ̀rọ̀ ẹ̀rí fi ń abẹ́kọ̀ ní ìsáàzù ni. ọ̀dàpọ̀ ẹ̀rí yẹn ọ̀dàpọ̀ ẹ̀rí yẹn o kó o tó lè sọ̀rọ̀ ah, o báyìí ni ìdájọ́ ẹ̀rí báyìí ni ìdájọ́ ẹ̀rí ó ti jẹ́ sí pé ẹ̀rí o sáré wá ni ti wá máa ní èrò táwọn àfáà yìí àfáà kan sọ̀rọ̀ lásán àìlẹ́kọ́ ni ẹ̀yìn tó fi tírẹ̀nì gbogbo àwọn ọmọ rẹ̀ yẹn kẹfìrò yí pé òun jàbàtà nìkan lọ́wà lórí ẹ̀rí òun nìkan ló nìkan sí àwọn àfáà yẹn máa ń sọ̀rọ̀ tó wọ̀kí lẹ́rìí ṣé bá nídìí láwọn àfáà tó yẹ pé àwọn gangan lẹ́jẹ́ ká mọ pàtàkì ẹ̀rí àwọn gangan lẹ́jẹ́ ká mọ̀ yí pé ẹ̀sìn wa yìí orí ẹ̀rí là máa lórí àbíbẹ̀ ẹ̀kọ́ ni ustaz ni àwọn ni tíra wọn lákà tá a fi gbàgbọ́ yẹn súnà wípé àti ẹ̀sìn wa yìí orí ibi tá a gbọ́dọ̀ mọ́lé lórí tá a fi là tá a fi wà lórí ẹ̀sìn tọ́lọ́ ọba àlékẹ́lá yọnu sí ni pé a gbọ́dọ̀ mọ́ lórí ẹ̀rí àwọn ni wọ́n jẹ́ ká mọ pàtàkì ẹ̀rí àwọn jẹ́ ká mọ pé gbogbo ẹ̀sìn téèyàn bá ti ń ṣe tí ò bá ti sẹ́rí lórí ẹ̀kẹ́ sẹ́sìn àbí usas ọwọ́ yánsìn wọ́n wá sọ àwọn àfa di ẹni tó ẹ́ pé wọ́n máa sọ̀rọ̀ fẹ́nu láìlẹ́rìí wọ́n máa sọ̀rọ̀ fẹ́nu ẹ̀ mọ̀ pé olórí búlẹ̀ ń pè yẹn nìyẹn kí ọmọ sọ pé àbá yẹn sọ̀rọ̀ lé ọ̀sọ̀rọ̀ fẹ́nu ọ̀sọ̀rọ̀ fẹ́nu ẹ̀ adéǹpé láfẹ́sìn ẹ̀dẹ́kun tó tọ́ka pẹ̀lú ẹ̀ báyìí lé láfẹ́sìn ẹ̀yẹ tí ń sọ̀rọ̀ sọ pé ìfẹ́nu níbi ń sọ̀rọ̀ kéṣẹ̀ rí táà lè pè láfẹ́sìn. gbogbo eléyìí ò dáa èyí ò ní títorí pé òun ò ní títorí pé òun wérò òun ní títorí pé òun wérò ọ̀fẹ́ kó jọjọ fún ọmọ wa wó àwọn àfà ṣé báyìí níṣẹ́ yìí bọ́ ọba rò pé òun wó wọn ọ̀rọ̀ ẹ̀dà gẹ́gẹ́ bí ẹni mi kùkùté ni yóò bá lẹ́ni tó mi kùkùté ara ẹ̀ lómi kò bá ní sèyí ẹni tó mi kùkùté ara ẹ̀ lómi ẹ̀lú ìlú tí bá ti ń fa òjò àbí kí la ń pè orí ara ẹ̀ náà ló ṣe gini pẹ̀lẹ́ ló gbé ìgbà tó jọba bẹ̀rẹ̀ sí máa rọ̀ òun náà lọ padà wá pa sokolo bá yẹ kẹ́kọ̀ọ́ sànú wa àwọn àfáà yìí kọjá ente yọ kàn máa rọ́ọ̀lù ní rọ́ọ̀lù aláìlẹ́kọ̀ọ́ so ibà ní sọ ọlọ́wọ́n bá àdékẹ́lá pa wọn lé ọlọ́wọ́n bá àdékẹ́lá ṣẹ́ wọn ó ṣe okọ̀ wọn kù <coughs> so ó ní pé wọ́n kàn ń sọ lárúbáwá lásán ni ẹ̀rí ni wọ́n rí fáàkì bẹ́ẹ̀ ni Mr. Jabata o correct you are very correct bọ́n ti máa ń ṣe bí yòókù náà nìyẹn wọ́n kàn ń sọ lárúbáwá lásán láwọn bí yòókù náà ni ẹ̀rí náà náà jẹ́kẹ́ ni o náà náà rí fáàkì alimahu man alima wa jahilahu man jahila àwọn tí wọ́n máa ń mọ̀ àwọn tí wọ́n máa ń mọ̀ bọ́n bá jọ wà nù sọ́f kó àwọn tí ò mọ̀ ọ́ lọ béèrè ni fasalu ahla zikiri in kuntum la ta'lamun sọ fún tí wọ́n wà nìyẹn ọ̀kan ní máa sọ àwọn àfa àkọ́mọ sàfáhà wọn kọ́mọ sọ̀rọ̀ aláìlẹ́kọ̀ọ́ sí wọn ṣé bá nìsín ọlọ́run bá ní kí lọ́ọ̀fẹ́ rú ẹja gbọ́ tán. wọ́n kọ́ ní tààmàlù tẹ̀lé ìgbà àwọn àbọ̀ pẹ̀lú àmàlù ìjẹ̀lẹ̀ ìlẹ̀ àbọ̀ ayẹyẹ ẹ̀rí tó ń wọlé pé èyí tó ní àrọ́ọ̀mù yẹn òun ló mú wàhálà máa yẹ kúrò olùkùnrin àlá gbogbo àwọn abáàlá sọ ìdáǹtọ̀ yìí wípé العدل به غير ذائه التحدي. tọ́ uh, tí n bá ní kí n plé ilé aláwọ̀ wáyé ti tán báyìí so ẹ rí i pé látòkè délẹ̀ nǹkan tí Sheikhul Islam Ibn Qayyim rahimahullah ta'ala ń ṣàlàyé òun náà ni kìí ṣe ẹran tí mùsùlùmí pa àbẹ́ẹ̀kọ́ ni wàláhì wọn ṣàlàyé ẹran tí mùsùlùmí pa ẹran tí wọ́n ń ṣàlàyé ni ẹran tó yẹ sí pé ta'arada ad-dalilayn أو تعارض تعارض دليلان ẹ̀rí méjì ó forí gbára wọn lórí ẹran méjèèjì tí ó bá ní ta'arada dalilan ẹ̀rí méjì forí gbára wọn lórí ẹran méjèèjì ẹ̀rí tó sọpá àlè jẹ́ àti ìyìn tó sọpá àlè jẹ́ so àwa ma èwo ni ó jẹ́ sábàdí gan nínú méjèèjì sílẹ̀ tó sọpá àlè jẹ́ ni ṣé ìṣẹ̀lẹ̀ tó sọ pé tó lè sọ di jíjẹ lọ́pa ẹran yẹn ni àbí ìṣẹ̀lẹ̀ tí ó lè sọ di èèwọ̀ jíjẹ òun ni wọ́n ń ṣàlàyé kìí ṣe ẹran tó yẹ pé mùsùlùmí pa tó yẹ sí àmọ́ pé ọ̀nà kan tó gbà kú náà ni pé mùsùlùmí ló pa èyí ò kò rújú nǹkan méjèèjì nǹkan méjì ọ̀dà papọ̀ lórí irú ẹran báyẹn nǹkan tí Sheikh nǹkan tí Sheikh Ibn sọ kò yé mi wàlọ́ọ̀ì ṣé bá ní sè so nígbà tó wá sọ̀rọ̀ ìtàn wọ́n ní ó oh, èmi ò lẹ́kẹ̀ ọ́ ẹ́ ń eh, lẹ́kẹ̀ rárá ìṣe ẹ̀fẹ́ ìfẹ́ bẹ́ẹ̀ ni ẹ́ eh, kọ́ máa ka ọ̀rọ̀ ọ̀rọ̀ tó ń pé kíní kọ́ máa tú tukutu fáwọn èèyàn ń ṣe rọ́dù fún aláṣẹ báyẹn pé ọ̀rọ̀ tí aláṣẹ mú wáyé ó ní kò support aláṣẹ pé bóun ní ṣe ń ṣe báyẹn pé kàn tú tukutu fáwọn èèyàn ni ẹ̀dá kò ta ní tú tukutu náà méjì báyìí ó tún wá ń bínú pé èmi ò lẹ́kẹ̀ ìlẹ́jẹ̀ náà tó yóò clear tó ní à ó clear tó tọ́jà bàtà ìwọ ló tútù kútù ó clear ó clear ẹni tó sì mú wá òun mọ sọ eré tiẹ̀ pé ìwọ lọ fẹ́ ẹ dákun nígbà tí tó mú nígbà tí ń kọ̀rọ̀ lórí nǹkan tó mú kankan wá láti fi sẹ́yìn tí wọ́n wá ní ọ̀gẹ̀gẹ̀ ní pé rí a pé ìwọ ń so wà ní láǹfààní láti plé ọ̀rọ̀ ti Sheikh Salih Al-Uthaymeen lálẹ́ yìí so bá ní torí pé níbi ọ̀rọ̀ Sheikh Salih Al-Uthaymeen náà bó ti kàǹkà náà lélẹ̀ náà bóyá tó tutù kùtù náà nìyẹn so bá ní sè bí sè máa ń ṣe káàkiri nìyẹn so bá ní sè so inshallah ta'ala apẹ́ ká bẹ̀rẹ̀ àmọ̀ ṣèyẹn ní ìgbà míì pẹ̀lú gbọ́lọ́wọ́ bá so inshallah ta'ala bóyá títí next week ó yẹ ká lè parí ọ̀rọ̀ ẹran pátápátá so inshallah tá a bá ti parí ọ̀rọ̀ ẹran yẹnyẹn so nǹkan tó kù tá a mú òun náà lọ́rọ̀ ijtihad ọ̀rọ̀ nípa ta ni mujtahid mani mujtahid ta lẹni ta lè pè ní mujtahid tó pé jàbàtà sọ pé aláṣẹ mujtahid ni àwa fẹ́ mọ̀ ǹjẹ́ jàbàtà mọ̀ ti ń sọ tó jẹ́ mọ̀ pé pàlọ́yìn èèyàn tí ò bá ti dá kan mọ̀ kò sí nǹkan tí ọmọ tí ò ọ̀rọ̀ jàbàtà ó dà gẹ́gẹ́ bí ọmọ kékeré ó lè ní dáàdì òun ó lè ní dáàdì òun lọ́ba àlú wọn bàtà owó ọmọ kò bìlípù ẹnìkan bà tó superior ju dáàdì ẹ lọ àbẹ́ ẹ̀kọ́ ni kò bìlípù ẹnìkan bẹ tó superior ẹni tó superior ní ṣe jú ẹ̀ bàbá rẹ̀ náà ni so ẹ pé irú ọmọ bẹ́ẹ̀ aláìdákàmá ni irú ẹ̀ gẹ́gẹ́ káyì tí ń bẹ ní irú ọmọ kékèké òun dèdè irú àgbọ̀yé tí ń bẹ fún wọn òun dèdè bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ ti fún jàbàtà àbíkó tó mọ̀ tó bá nǹkan sẹ́wọ̀n sábà yìí sì kí ẹ̀ máa pe aláṣẹ ní mùsítẹ́hì <laughs> wàláì ó túmọ̀ sí pé ẹni yẹn ò tiẹ̀ mọ wàláì ẹ̀sìn ìdàrúmọ lọ́wọ́ kò tiẹ̀ mọ bí kò tiẹ̀ mọ bí tẹ̀sìn ìdàjú kọ rárá kò mọ kí làwọn ṣòro ti ń bẹ fún mùsítẹ́hì tó pẹ̀lú gbọ́dọ̀ wa a wá gbé gbogbo àwọn ṣòro tó wà fún mùsítẹ́hì inṣàlá a bóyá lásẹ̀ mùsùlùmí ìdù ní tòótọ́ bóyá jàbàtà ni ọ bóyá àbí jàbàtà ni ò ni ọ̀wà òkè so ibà ní sèlú kọ́sì èmi ò mọ irú nǹkan báyìí nígbà tá lásẹ̀ bá jẹ́ mùsùlùmí ọmọ kéwù rẹ̀ sì lásẹ̀ kí ni jàbàtà ọ̀jẹ̀ náà yọjà náà bì nù ṣé báyìí sì torí pé ìwọ gẹ́gẹ́ tó lọ ń kọ́ mùsùlùmí ìdù kéwù ẹ̀jọ́ náà sábà yìí sì jàbàtà amadọ́gbọ́n gbé ni ìmọ̀ gbé rẹ̀ gẹ̀ẹ́sẹ̀ nígbà tó ń bá ẹ̀mà kílẹ̀ píìkì nù ó ti dé píìkì nù mà níyẹn pé òun tún jẹ́ àfa àfúta ni fún mùtítẹ́hìd so amen tó ń pè ní mùtítẹ́hìd ká mọ̀ pé ẹni yìí kàn ń yanu gbàgà ọ̀rọ̀ sì ń jáde gbà òun bẹ̀ ni so ló fi jẹ́ pé àwọn ọmọ rẹ̀ náà irú irú àìlẹ́kọ̀ọ́ tí ó impact sára àwọn ọmọ rẹ̀ náà ló fi jẹ́ pé àwọn ọmọ rẹ̀ náà ń pè ní muhaddith tó ṣe báyìí nìyẹn wọ́n ń pè ní muhaddith pé kó wọn mẹ́ta ń pè bẹ́ẹ̀ so kọ́nà bá ní kílákó dáhùn kí ó wà pẹ̀lú ẹnì kọ̀ọ̀kan wa kọ́nà bá ní kílákó mọ́jì kí á sọnù so níparí wọ́n wá ń fọ́ kíní kàkà àkiri báyìí sí nígbà tá a wà ní jàbàdá lójú fọ́ síbẹ̀ ọ̀rọ̀ kan bẹ́ẹ̀ gbàdá lọ sí lẹ́kítọ̀ kan lẹ́kọ̀ọ́ tí mo fi yin jàbàdá báyìí ọ̀rọ̀ yẹn bẹ́ẹ̀ five minutes fourteen seconds báyìí tí n bá gbàgbé bẹ́ẹ̀ five minutes fourteen seconds so wọ́n ra kọ́ọ̀tì bẹ̀ ni wọ́n ra kọ́ọ̀tì five minutes fourteen seconds yẹn ni ọ̀rẹ́ wọn ń pè wọ́n ń fọ́ àwọn yẹn káàkiri pé ẹ wo ìdìbò yẹn o ẹ̀wọ̀n gbà tó fi jó ní súnà torí ẹ̀ pé dáadáa ń yà fún àwa gan. ewé lè dáwọn sọ sí yìí ṣé ó ti wá ṣé mo wá ń sọ pẹ̀lú ìfẹ́nu nìsín ni àbí mo ń plé ẹjọ́ ìdájọ́ àbáyé sí i. ọ̀yẹ́ kẹ́ ẹ ti mọ̀ pé ń gbà ojú dí nìyẹn. <laughs> kúlù iná ibi màfíhì ẹ̀ ìgbà yẹn nǹkan tó fàtà fi ń dìfẹ́ǹdì ẹ̀ ni pé gbogbo wa pátápátá ní máa ń dìfẹ́ǹdì tó bá wà nù rẹ̀ àbí ẹ̀kọ́ ni gbogbo gbá ní máa ń dáàbò bo tó àbí kí ni ewé tá a fi kó sínú gbá ebi dẹ́ bá wọn dáàbò bo náà ní kí nǹkan mọ́ bàrà rí kí nǹkan tó kó sínú kí nǹkan tó wà nínú bàrà rí in tó fa nìyẹn kúlù iná ìdí máa fi yẹn gbọ́ in tó fa ńgbà yẹn ni pé à ń dìfẹ́ǹdì ẹ̀ ńgbà yẹn blindly torí pé àwọn nǹkan kan bẹ tó blindfold wa ńgbà yẹn ìfẹ́ ni ẹjọ́ rẹ̀ sábà ń ṣe ìfẹ́ ìfẹ́ àníjù blindfold yẹn ńgbà yẹn so and eléyìí tá à ń so ìgbà míì dẹ̀ ni èyàn lè ti sọ̀rọ̀ kan kó ní òrí bẹ́ẹ̀ mọ́ àbí ẹ̀kọ́ ni nǹkan dákà bèrè pé kí ni proof tí ò fi rí bẹ́ẹ̀ mọ́ àbí ẹ̀kọ́ ni lọ́dọ̀ àwọn tó bá jẹ́ lẹ́kọ̀ọ́ ó fún wa ó gbọ́dọ̀ present a proof tó supersede tọ̀ so abẹ́rẹ́ nǹkan bá ẹ̀rọ yẹn lè èyàn lè sọ nǹkan tí ò ṣe kíní so ó gbọ́dọ̀ wá lè fún wa lẹ́rìí mi tí ó supersede tí ó sọ pé sòtọ́ bá ti lè fún wa lẹ́rìí mi tọ́ bá ti lè diwo alhamdulillah nínú àwọn kan tá à ń ṣe ni pé a máa sọ̀rọ̀ ń bí ìkákà máa sọ pé jàbàtà sọ pé àbẹ̀kọ́ ni ẹ rí i pé à ń plé rẹ̀ fún wa gbogbo bá a ti ń ṣe lásìkò ní adé ń fa gbogbo àwọn odò ẹ̀yọ tí eléyìí báyìí ti ó ti disqualify gbogbo nǹkan tó bá wù kẹ́ ẹ máa gbé káàkiri ní báyìí ní sèyí so ẹ pa owó yẹn èmi náà ni mo sọ mo sì ní òrí bẹ́ẹ̀ mọ́ ọ parí <laughs> ah, ó lè wá ní tó bá èmi mo sọ tẹ́lẹ̀ mo sì ní òrí bẹ́ẹ̀ mọ́ so àbí so ẹbí mi léèrè ni. Now? Tọ́ àbí o, tọ́ lọ́wọ́ bó sànù wa. So níparí, o ní pé nínú àwọn ọ̀rọ̀ tí ìrántí ṣàlàyé lánàá, tẹ̀gbẹ́ mo ka bí àwọn mọ̀sáyù márùn-ún tó ti disagree láàrin àwọn báyìí tó ń kí wọ́n dẹ̀ ń gbowó ìjọba tá lórí ẹ̀. Mi ìrántí ka ilé ẹ̀kẹfà, ọ̀rọ̀ nípa àkíkọ̀, ọ̀rọ̀ nípa kápẹ́yàn wá síbi ìkómọ. Wọ́n ti disagree pẹ̀lú jàbàtà lórí àwọn ọmọ rẹ̀ kan wàláì ọ̀rọ̀ yẹn gbóná gidi gan nípa bàbá ní kí n jágbọ́ pẹ̀lú gbọ́lọ́ amọ̀gbọ́ ìrùn náà amọ̀gbọ́ pẹ̀lẹ́pẹ̀lẹ́ wọ́n kó yá tààrà wàláì níbàdàn ẹ̀ tí gbọ̀nsán àìsàn àlàmà fún yín wọ́n á ah, wọ́n lálá ṣe jàmbá ságẹ́ mẹ́ lórí ọ̀rọ̀ ìkómọ yìí náà ni ṣé bá ní sí so gbogbo bá ṣe máa ń ṣàlàyé òun náà ni àwọn náà ni ṣàlàyé ẹ̀ ṣé báyìí sí alhamdulillah ọlọ́run bá àlékẹ́lá ní ó ti ń jẹ́ kí afẹ́fẹ́ súnà kó máa fọ́dọ̀dọ̀ àwọn ọmọ jàbàtà náà gbogbo ilé tó kù tí ò tí yé wọn abẹ́nà ọba àlékẹ́lá kọ́dà kó yé wọn ṣé báyìí sí yìí a rí inú wọn tó ẹ́ pé wallahi alazim ẹ̀sìn lọ́fẹ́ ṣe súnà lọ́fẹ́ ṣe torí nǹkan ṣe yìí nira gan bẹ́ẹ̀ ọba fẹ́ tẹ̀sìn kò ní máa ṣe àkídà jàbàtà bó ṣe nira tó yìí ṣé báyìí sí wọn kàn sí ní akhta'u tariq wọ́n sí ojú ọ̀nà rẹ̀ ni ṣé báyìí sí yìí tó ó dáa ká máa náà bá fún wọn ká máa wọn ṣé báyìí nìṣẹ́ ọ̀rọ̀ wọ́n dà gẹ́gẹ́ bí aláàárẹ̀ sẹ̀ǹpé dókítà ò ní bínú sí aláàárẹ̀ ṣé báyìí nìṣẹ́ yìí sọ aláàárẹ̀ ọ̀fẹ́ kò ní fẹ́ gbóògùn àmẹ́yìnlẹ̀ nígbà fún ṣé báyìí nìṣẹ́ bọ́ọ̀rọ̀ wọn ti rí nìyẹn ọ̀rọ̀ tí wọ́n dàbí aláàárẹ̀ àwọn dà gẹ́gẹ́ bí dókítà ti ń tọ́jú wọn ṣé báyìí nìṣẹ́ ọlọ́mọ jẹ́ káká rẹ̀ náà rà wá ọ̀nà la ilaha illallah so àwọn náà ọlọ́mọ sábà wò wọ́n tàn ọ̀nà la ilaha illallah